الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته <laughs> باب فيما يحرم على المحدث مزاولته من الأعمال والأشياء التي تحرم على المحدث مص المصحف الشريف فلا يمسه المحدث بدون حاحل لقوله تعالى لا يمسه إلا المطهرون ونسأل الله تعالى أن يجعلنا من المتطهرين ومن الفائزين في الدنيا والآخرة أدوكم ولهم أباو الصلاة يا شيء ولم بها لسي فاني كوكاو nínú àwọn àkíyèsí èyí tí àwọn àlùfáà wa tí wọ́n pè leyi tí ó di ọ̀ràn yàn ká máa rárá wa létí ní gbogbo ara ẹ̀ òun náà ni lẹ́nìkọ̀ọ̀kan wa tí a bá wà nínú Islam ẹ̀sìn ni èyí tó jẹ́ pé ó ń pè wá lọ síbi ká máa ṣe mọ́tótó ní gbogbo ọlọ́run bá wa Allah subhanahu wa ta'ala pàtàkì ìmọ́tótó ọ wá fi ká máa ọba tá a máa fi súnmọ́ ẹni bá ń súnmọ́ Ọlọ́run ọba pẹ̀lú oorun pẹ̀lú àwẹ̀ yóò máa gba ládá Ọlọ́run sì máa nífẹ̀ẹ́ téèyàn ọba sì mọ́ tótó Ọlọ́run ọba Allah kò ní gba ìjọsìn lọ́wọ́ yẹn lẹ́yìn náà kò ní nífẹ̀ẹ́ yẹn nínú àwọn àkíyèsí òun náà ni pé gbogbo àtàbá ní ẹ̀gbin la bóyá àtọ̀ àti ìtaábà àbá ṣègbọ̀nsẹ̀ bóyá yàgbẹ́ àti ìtaábà àbá bá ìyàwó wa láṣepọ̀ àbọ́kọ wa àbẹ́yẹn sùn ọlọ́lá ọkùnrin tó ti bàlágà ọwọ́ rí pé òun ti da àtọ̀ sára àbóbìnrin ó ń ṣe haid lọ́wọ́ menstruation ẹ̀jẹ̀ nǹkan oṣù táwọn obìnrin máa ń ṣe tí wọ́n bá ti mature àbóbìnrin ọlọ́sẹ̀ bímọ ẹ̀jẹ̀ bímọ ò tí ì dá lára rẹ̀ gbogbo àwọn ìta kàkálẹ̀ yín ní máa ṣokùnfà kéèyàn má ma àwọn míbẹ̀ tó jẹ́ pé taharatu hissiya àwọn najasatu hissiya àwọn ẹ̀gbin èyí tá a rí ẹ̀gbin tá a rí bí ìtọ̀ bí ìgbẹ́sùn ṣe mọ̀ pé èèyàn mọ̀ pé ah ètí mo rí èèyàn rí báyìí ẹ̀jẹ̀ hayid èèyàn rí ẹ̀jẹ̀ nifas èèyàn rí pé ah ẹ̀gbin lélẹ̀ ọ̀tọ̀ àwọn ẹ̀gbin kan bẹ́ẹ̀ tó jẹ́ pé èèyàn dẹ́gbin náà ni àmẹ́yìn ò ní rí yẹn abẹ́rẹ́ kọ́lọ́mọ́sá wọlé àánú ẹ̀ kọ́lọ́mọ́sá ṣe àlékún àgbóyè ẹni kọ̀ọ̀kan wọn. ẹni tó ní jẹ́nàbà láǹsìn àárí jẹ́nàbà rẹ̀ bòtó òun lòún mọ̀ pé bóun ṣe wáyé ẹlẹ́gbin lòun ẹni tó bá ìyàwó lásìkò àbí ọkọ lásìkò abẹni tí yọ jẹ́ pé bóyá ọkàn kan jí ọba ó rí pé òun ti wẹ̀ ti ara ó jẹ́ ọkùnrin àbó. níta fẹ́ di mú níjòkó yìí òun náà ni pé àwọn kankan bẹ tó dé pé táwa ti wà nínú ẹ̀gbin a lè ṣe é alákọ̀ọ́kọ́ òun náà ni masul mashaf asharif lóyìn bá ti ní ẹ̀gbin la ó lè di Qur'an mu ó lè gbé Qur'an li sharafihi wàmọ̀kánátì nítorí ọ̀rọ̀ ọlọ́run ó tóbi púpọ̀ sheikh fawzan nínú àwọn olùfáwa wọn fi mú àyà kan wá ìpele àyà masuhu illal mutaharun bada a'udhu billahi minash shaitanir rajim ẹni kan kan gbọ́dọ̀ gbámú alukur'an àfàwọn tí wọ́n bá ti mara torí tíra ọlọ́run wọn ní bó ṣe jẹ́ pé àyà yìí ọ̀pọ̀lọpọ̀ àfáàmọ́ fi ń sẹ̀rí pé àwọn màláíkà ọlọ́run bá ń rí fáàsì lókè sánmà ipe bi tálí kùránì wà kò sẹ́nìkan tí ó lè débẹ̀ àfàwọn màláìka wọ́n lé lẹ́yìn náà làwọn náà fi ṣàrí pé nígbà tó jẹ́ pé àwọn màláìka ẹni tí ọlọ́run ti fọ̀ mọ́ni àwọn màláìka alápọ̀nlé nígbà wọn ní ẹnìkan kan ò ní débẹ̀ àfàwọn tí ọlọ́run bá ti fọ̀ mọ́ ìtumọ̀ ní pọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ kẹ́ni tí ó dọ̀tí kó ṣe kíni kó mu wọ́n fi hadith Hazm wọ́n fi kún lẹ́gbẹ̀ẹ́ pé anabi ní la yamassul qur'ana illa tahir rọwọ́ ọ̀hún sáyé alukur'an yẹ ẹ̀yin gbọ́dọ̀ gbámú àfi kí ẹ̀yin ò ní mọ́tótó wọ́n àwọn afa sọ débi pé ìtọ́ dáadù ní pé kéèyàn tó gbá kur'an mú kéèyàn sálọ̀ wàlá kó tó dì mú àmì ìtọ́ gbajúmọ̀ jù náà ni pé bàbá tọ̀tọ̀ tábà ọ̀yàgbẹ́ ọ̀tábà oníjànàbàlà ò tí wẹ̀ ẹ̀jẹ̀ haidin bẹ̀ lára rẹ̀ ò tí wẹ̀ òtí wọ ẹ̀jẹ̀ nifas ìwọ ọ̀dọ́ ọkàn ọkàn pọra mọ́lẹ̀ bóyá látara ìrántí àbí adùn ara ọ̀sáàrí pé fúnra rẹ̀ ló ṣe istimna istimna nìkan kéèyàn masturbation ọkùnrin ṣe obìnrin ṣe tí mọ̀ ní ìbá ti jáde lára yàn èyàn gbọ́dọ̀ gbá koran nígbà tí wà ní ipò yìí èyàn gbọ́dọ̀ di koran tọ́ba wá dé dandan ni fún yàn bóyá ẹni tí ó ń kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ ọmọbìnrin tí ń kẹ́kọ̀ọ́ yóò sì lọ skul wọ́n sì ní Quran tí wọ́n fẹ́ kà nínú àwọn subject wọn wọ́n ní yóò fi nǹkan kan sí ọwọ́ kò ní jẹ́ kí ọwọ́ rẹ̀ ọkàn Quran bẹ́ẹ̀ kó lo glove àbí kó gbé eléré aṣọ kan tó bá sì lè sọ́kùnrin náà bẹ́ẹ̀ bóyá ọdún yẹn ti ń ha Quran èyàn gbọ́dọ̀ hóde Quran láyé ṣe pé èyàn wà ní ìmọ́tótó nítorí pé alukur'an kalamun azim ọ̀rọ̀ ọlọ́run ọba wa ẹlẹ́ẹ̀kejì yahrumu alalmuhdisi asalatu fardan aw nafla gbogbo ẹni tí ọba ní àwọn ìgbìnlá ọ̀ràn èèwọ̀ ní fún èèwọ̀ ní fún kó kírun náfìlà àbí kó kí irun ọ̀ranyàn ọlọ́run bá ní yá ayọ̀ lẹ́tí ní àmànú ẹ̀yin olùgbàgbọ́ òdodo idha qumtum ila sọ́lá tẹ́ bá fẹ́ kírun faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq ọlọ́run bá ní ẹ̀sàlùwọ́lá ẹ̀fọ́ ojú yín ẹ̀fọ́ ọwọ́ yín wamsahu bi ru'usikum wa arjulakum ẹ parí bẹ́ẹ̀ ni kẹsì fọ ẹsẹ̀ yín ila ẹ lè wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà náà kẹ́ẹ̀ tó kírun fún mi ọlọ́ tẹ́ẹ̀ bá gbé tó fi kírun èèyàn nírun nínú tó bá rántí lẹ́yìn ìgbà tó ti kírun tán yẹn padà ẹ̀gbin tó wà níbi aṣọ àbí tó wà níbi ìtẹ́ tẹ́yàn ti ń bá wá rí ìgbà tó ti kírun tán àwọn fáà ní kò ní ìdíkẹ́ yẹn dá yẹn padà mọ́ àmọ́ ọwá ọwá rántí ọ túnra sí ọ wà túnra yẹn kì àwọn tó bá dé pé ibi aṣọ ló ti wá rí nígbà tó ń kírun lọ́wọ́ ọjà rùn orí níbi ìtẹ́ rẹ̀ ó kó mbẹ́ ó kó mbẹ́ ó bọ̀ síbòmí ọmọ kírun lọ sallallahu alayhi wa sallam anabi kírun jọ kan pẹ̀lú bàtà wọn kírun lérí lẹ́lẹ̀ pẹ̀lú bàtà anabi bàtà lẹ̀ lérí rùn àwọn sàhábà náà bá bàtà lẹ̀ wọn wá kírun tán anabi ní kí ló dé tán yìí. Ah, wọ́n nígbà tó bọ́tẹ̀ sallallahu alayhi wa sallam àwọn èèyàn gbogbo máa kọ́ ẹ̀sán pé tani bá ti ṣe báyìí sórí ti àwọn ṣe lọ anábìrin jìbìrì lọ sọ fún mi ọlọ́run àwọn alátó kẹsàn máa ipe ẹ̀gbin ń bẹ lábẹ́ bàtà mi ipe ẹ̀gbin ń bẹ lábẹ́ bàtà mi ni mo ṣe bọ́lẹ̀ adékùn alẹ́ fi bàtà kírun ó ti yẹ alẹ́ fi bàtà sí kíni kírun ní mọ́jẹ̀mú ká tó fi kírun ni pé a wò dábàdí pé kò sẹ́gbin bẹ́ẹ̀ a fi kírun dábàdí pé ẹ̀gbin bá bẹ́ẹ̀ a fi ẹ̀ṣẹ̀ yà á fi gbó yẹn pẹ̀ dábàdí fi gbó yẹn pẹ̀ ẹ̀gbin yẹn ti kó ni. anabi ni la yaqbalu Allahu salata bi ghayri tahur anabi ni ọlọ́run bá òní gbàrún lọ́wọ́ ẹni kankan tó lẹ́gbin tí mara ọlọ́mọṣẹ́ ṣàánú wa afáàsúnà kan ní mọ́ṣáláṣí nínú àwọn mọ́ṣáláṣí ilẹ̀ Yorùbá àfàsúnà yẹn kàn lọ ọba kí hàn àṣírí ọba wò pé ah, kó wọn sọ àwọn yẹn láǹfààní lọ́ba bẹ̀rẹ̀ sí sọ tí ń sọ yìí wọ́n sá kà fáwọn jàmá bàbá kan tó fẹ̀yìn tì ní mọ́sálásí lọ́wọ́ pé àbá pé wá wá wá nítorí sọ́ọ́sì ni pé tí abátibáyàwó wá lásìkò ó tún níwẹ̀ kan tá a máa ń wẹ̀ ẹ̀tọ́ sí kákan sára ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá wá ṣe ń kọ́ ibi tó bá ti sanra náà nígbà tá a ti wẹ̀ kankan náà nígbà tá a ti wẹ̀ náà ó ní kò mu àfi kéèyàn wẹ̀ jẹ́ nábà bọ́lọ́run sí ní káwẹ̀ bọ́lọ́run ọ̀wẹ́ rí láti fi ogójì ọdún tí wọ́n bá ti lásìkò tán òun ọ̀wẹ́ kankan òun sì jáde àwọn ni lè mọ́mọ́ wa ó fẹ́ débi ó fẹ́ débi kọ́ wá sọ tí ń ṣe ń bí láti jọ́ tí òfin ṣàlàyé eléyìí fáwọn bẹ́ẹ̀ bá jìnnà sáwọn afá súnà yóò sì máa jìnnà sọ́lọ̀ bẹ́ẹ̀ bá ti ń súnmọ́ àwọn àfọ̀nbídíà yóò sì máa sún bẹ́sù ẹni èṣù ni wọn àwọn pípọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kò múmúlẹ́mí wọn àwọn ọkọ̀ rẹ̀ sí kankan ọ̀rọ̀ bá sì rówó gbogbo programu tó máa gbé kalẹ̀ programu tí ó yọ owó ó ti jẹ́ pé ẹ̀dẹ́kùn tó lọ ọlọ́run bọ́ọ̀ bá ti ń gbọ́ kíṣẹ́ẹ̀tì àfọ̀hún bídíà ẹ̀sìn rẹ̀ ọmọ dàrú bọ́ọ̀ bá ti ń jókòó tí wọ́n ayé rẹ̀ ọmọ bàjẹ́ ẹni tí yẹn máa sá fún wọn àwọn afọ̀hún bídíà wọ́n àwọn kan kéékèèké yìí jàmbá ọ̀pọ̀ mùsùlùmí ń bẹ tí ó mọ̀ ó sì ń bẹ ní ayé yóò kàn jáde láyé yóò rò pé nǹkan kan ti wà nù fáìlì wọn yóò wá dé pé kò sí kankan bẹ́ẹ̀ ọlọ́mọṣà ìsànù wa ọlọ́run ọ̀dà ayé ọlọ́run ọ̀dà ayé nítorí torí eré o ọlọ́run sírọ́ọ̀sì lérè ni ó ní wa ma khalaqna samawati wal arda wa ma baynahuma la'ibin ọlọ́run ní sámà àtìlẹ̀ àti takó sínú sámà àti takó sínú lẹ̀ gbogbo ń ta ayé yẹn ọlọ́run bá ní àṣírí débẹ̀ o ó ní ìdí o ó ní purpose wọ́n bọ̀ sí náà ni wa ma khalaqtu jinna wal insa illa liya'budun ọlọ́run mọ̀ dá yín kẹ́ wọ́n máa sinmi bọ́ọ̀ bá wá mọ bá a ṣe mára tó sì máa wọn nǹkan tó yẹ kọ́ sá fún tó gbàgbọ́ yín nípa ìmára o lè nírun gbà mí bọ́ọ̀ bá sì nírun ọ̀làlẹ̀ jẹ́nà lórí jẹ́ gbogbo àwọn àwọn nǹkan tá a ti kà kọjá nínú àwọn ọ̀rọ̀ fíkì wàá rìpítì nínú àwọn nǹkan tí àtúnṣe léwọ̀ fún yàn tí èèyàn bá wà nínú ẹ̀gbin àtọ̀wáf kéèyàn máa ṣe tàwáf kéèyàn máa ṣe àtọ̀wáf tàwáfù alkaaba ìjọ pé tí èèyàn bá wà nínú ẹ̀gbin ó ti èèyàn lè ṣe tàwáf ọlọ́rẹ̀ mara ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó tẹ̀lé ànábì lọ sí hajj wọ́n fẹ́ bẹ̀rẹ̀ hajj báyìí ní ẹ̀jẹ̀ kan oṣù rẹ̀ bá dé bẹ̀ṣẹ̀ sàn bá jáde lára ẹ̀ ni wọ́n sunkún inú rẹ̀ ń bàjẹ́ ànábì ní má bàrẹ̀ inú jẹ́ ọlọ́run bá aláà ó ti kọ ilé ìlérí ó ti ṣe dọ̀ràn yẹn fún gbogbo obìnrin tó bá ti bàlágà lásìkò bá ti tó yọ jáde gbogbo ṣe ájì pátá ni ọba wa ṣe àmọ́ mọ́ta wà fún tí ẹ̀jẹ̀ nǹkan oṣù bá wá dá lẹ́yìn ijọ́ mẹ́rin ijọ́ márùn kọ́ ṣe wá ṣe tàwáàfù rẹ̀ náà nínú àwọn nǹkan tí àwọn àlùfáà ó yé wọ́n tó ń pè wá sákèésí lérí ẹ̀ òun náà ni léèyàn wà nínú ilé ọlọ́run oníjànábàlá ò gbọ́dọ̀ jòkó ní mọ́ṣáláṣí o obìnrin tí ń sọ haid ò gbọ́dọ̀ jòkó ní mọ́ṣáláṣí obìnrin tí ẹ̀jẹ̀ bímọ tí ìdálá rẹ̀ ò gbọ́dọ̀ jòkó sínú mọ́ṣáláṣí títí tí yóò fi ṣe kíni títí tí yóò fi wẹ̀ àfi tó bá fẹ́ kọjá lásán àbọ̀fẹ́ mú kankan ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà àmànú eléyìí ní ti pẹ̀lú àwọn ìgbín ńláńlá ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo la taqrabu salah ẹ má dé mọ́ṣáláṣí o wa antum sukara tí ẹ bá ń hún rira látara ọtí tẹ́ ẹ mú bẹ́ẹ̀ bá ti máa tẹ́ ẹ wí má ẹ má dé wájú mi ọlọ́run kó rira ọ̀mùtí fa ọlọ́run bá ní gbogbo ẹ̀yin tẹ́sí mu títẹ̀ wọn mọ́ṣáláṣí tẹ́ẹ̀ bá ti máa tẹ́ ń wí ẹ má dé mọ́ṣáláṣí wa antum sukara hatta ta'lamu ma taqulun títí tẹ́ẹ̀ fi máa tẹ́ ń wí jáde lẹ́nu tí ọpọlọ yóò fi padà sínú eré yín nígbà yẹn ni kẹwàá kẹun ọwá lọ́mọ mutí náà máa mú nsọ ìbọn gbọ́n tọ́lọ́mọ bá sọ ó ṣe àbámọ̀ ìpè kí n lọ wá sí láyé tọ́ba ti mutí kọ́dà bọ̀ bá ń rọtí fún yàn àdáwò sì mọ̀ báyàn àdáwò yóò mọ̀ báyàn nítorí pé ìwọ ọ̀dẹ́ rí tiẹ̀rú àmọ́ fẹ́ da eré eléré ló ọlọ́mọ bá ní tẹ́ fi máa ń tẹ́ ń wí jáde lẹ́nu wí wala junuban ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ wá kírun tẹ bá wà ní janaba tẹ bá ní janaba la illa abiri sabilin hatta taqtasilu àbí tẹ́ bá kan kọjá bóyá ní bùkátà kan ẹ kàn rí kọjá títí tẹ́ fi wọ janaba tẹ́ bá wọ janaba tán ẹ sì wájú kó mọ́sálásí anabi ni la uhillu lil masjida li hahidin wala junub Abu Dawud ni yàwó Aisha sọ pé anabi sọ pé èmi ò ṣe mọ́sálásí lẹ́tọ̀ọ́ láti fẹ́ni tí ń ṣe haidọ̀ lọ́wọ́ obìnrin tó ṣe menstruation lọ́wọ́ wọ̀là jóná àbọ̀bìnrin àtọkùnrin tí wọ́n ní jánábà láti wọn ò tí ṣe kínní bí wọn ti wẹ̀. àmọ́ pa pé wọ́n kàn ní kọ́ wá mú kankan wá mọ́ṣáláṣí èèyàn lè sáré mú kọ́ jáde àbí òjò rọ̀ òjò wá gba gbogbo sọ̀rọ̀ àdé mọ́ṣáláṣí wọ́n wá ní àárín mọ́ṣáláṣí náà gbà kọjá ọlọ́ni ilà abir sabilin ẹ̀kànlé kọjá àmọ́ ìgbọ́dọ̀ dó ní inú mọ́ṣáláṣí lórí pé ẹ̀gbin bẹ ní ara wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá ìṣàánú wa èyí tí yín fi parí ẹ̀ òun náà ni ìmọ̀ọ́ká alukur'an bí ìlú òfẹ́ ṣe ti láwà kura ẹ̀gbin sì ń bẹ lára rẹ̀ ọ̀ lẹ́tọ̀ ọ̀bẹ anabi ni yukuruna alukur'an ẹni jọ́ ma ka kur'an fún wa máa lam yakun junuba ẹni jọ́ bá ní jẹ́ ní ni o ẹni jọ́ ma ka kur'an wọ́n fẹ́ ṣe tìláwà kọ́ra ọ̀lẹ́tọ̀ sí wọ́n tàwọn àlùfáà àwọn sọ̀rọ̀ nípa ẹni tó ní jẹ́nàbàlá pé àti ẹni tí ẹ̀jẹ̀ haid bẹ́lá rẹ̀ àti ẹ̀jẹ̀ nifas tó sì jẹ́ ẹni tí ọha kọ́ra wọn ni tó bá fẹ́ gbàgbé ó ń bá gbàgbé ó lè máa ṣe mọ̀rọ̀ àmọ́ kò ní gbé koran ní lọ́wọ́ kò ní gbé koran lọ́wọ́ lẹ́yìn náà wọ́n ní wọ́n yọ kó ń bẹ̀ àwọn askar àwọn àsìkáàdù tí a máa ń ṣe bóyá fẹ́ wọ tọ́lẹ̀tì èyàn ní jẹ́nàbàlá èyàn ó ṣe èyàn fẹ́ sùn tó dáwọn olùjànú burúkú ọlọ́mọdé aṣàgbọ́kọ̀ lójú oorun èyàn ka kùrìsí èyàn fatẹ́gùn sọ́wọ́ ọkà falaki kólọ̀lá falaki nas ó fẹ́ rabi ọba kanu ara rẹ̀ gbogbo àwọn ilé àwọn ní ànábì máa ń ṣe àwọn ní ẹ̀kọ́ wíwọ́n afẹ́ ṣe tìláwà tó sì mọ̀ pé ẹ̀gbin bẹ lára rẹ̀ là ọfẹ́ gun mọ́tò obìnrin tí ń ṣe haid ọfẹ́ jáde ó gun ọ̀kadà ọfẹ́ gun mọ́tò èyí ni tó wájú obìnrin tí ò lójútì olóbìnrin tí ò lójútì ni máa ń gun ọ̀kadà àfi tó bá ha tán pátápátá tó bá ha tán tí nira ti dé lóbìnrin ó ti gun ọ̀kadà ẹ bá ti rí obìnrin tó fẹ́ràn ọ̀kadà kò lójútì obìnrin máa ń wá àbáyọ ni tí ọba sábàáyọ mọ́ oyé tí nira fẹ́ dé ní ó sì wá gun ọ̀kadà ẹ̀yìn eré wọn lérí ọ̀kadà ẹbẹ̀ rí mọ́sánmá rí wọ́n gbà pé ọ̀kadà yẹn yá gan lọ́tí yọ gbogbo tálẹ̀ ìyàwó mùsùlùmí gbọ́nlọ́lọ́ wọ́n ní obojú ó sì tánlẹ̀ mímọ́rú ẹ̀sìn dáhùn sífá alukurani lọ́lọ́tọ̀ báyìí àwa lọ́lọ́tọ̀ ọbẹ̀ lọ́nà nínú ọlọ́mọṣà rọ̀ wá lọ́rọ̀ àtàwọn àtàwọn ìyàwó wa kọ́lọ́mọṣà sí mọ́tò rọrùn fún wa èyí máa ń béèrè mọ́tò nítorí kíyàwó rẹ̀ kọ́ màá sí tánlẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ̀rọ ya mi nínú ẹ̀sìn wa obìnrin yóò ka àdúà ìbá máa ṣe háìdọ̀ lọ́wọ́ tó bá fẹ́ gun nǹkan gùn torí pé kí nǹkan gùn yẹn kọ́ mọ̀ bá ṣe kíni kọ́ mọ̀ bá wà lọ bí ìparun ọ gbọ́dọ̀ bọ́nu mọ́tò ọ bọ́ sínú ẹ̀kẹ́ náà bẹ̀bù kọ́ mọ́ ní tó wì yọta olókìtì aburú oníṣẹ́ni kọ̀ọ̀kan wọ̀ lágbára ọlọ́run ẹni wọ́n bá ta wíyẹ kọ́lọ́mọ́sá jọ sáǹfààní fún wa wa jazakumullahu khairan wa barakallahu fikum wa nafa'allahu bikum والسلام عليكم ورحمة الله وبركاته